tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò ṣe iṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu ayé wa jẹ́ ká ké hallelujah mẹ́ta ó yá o hallelujah hallelujah hallelujah ògo ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà a ní gbogbo ọ̀nà ẹ máa ṣe o bàbá a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹ̀já kọrin a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹ̀já lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó ṣeun fún wa ọlọ́run tí àánú rẹ̀ dúró láéláé lórí ìdílé wa ọlọ́run tí ó gbàgbé wa tí ó kọ̀ wá sílẹ̀ ọlọ́run tí a ń ké pè tó sì ń dá wa lóhùn pẹ̀lú ìyanu ní gbogbo ìgbà àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa àdúpẹ́ fún àánú tí a rí gbà àdúpẹ́ fún orí ọ̀fẹ́ yín lórí ayé wa àdúpẹ́ tó dúpẹ́ ẹ̀jẹ̀ kóríwó gbàbọ̀dì àìsàn ẹ̀jẹ̀ kóríwó jẹ́ ìpè ọ̀tá àdúpẹ́ fún ààbò àdúpẹ́ fún ìpamọ́ àdúgbò tó lóògbé yẹn lọ́rùn kó wa yọ ẹ̀ jẹ́ kéwu ó wu wa ní gbogbo ìrìn àjò wa lọ́sàn láàárọ̀ lálẹ́ ah olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ọlọ́run tí òjò orí fún wa gẹ́gẹ́ bí àwọn ọ̀tá wa ṣe fẹ́ kó rí fún wa ọlọ́run tó sọ ìmọ̀ òkùnkùn dasán ọlọ́run tó sọ mọ̀tádòfo lórí ìdílé wa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ fún oṣù yìí tó ń parí lọ yes oṣù oṣù kẹwàá tó ń parí lọ àdúpẹ́ fún ààbò yín náà láti ìbẹ̀rẹ̀ oṣù náà ẹ jẹ́ kí ewu tó ń bẹ nínú oṣù ẹ jógu wá lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa gbogbo ète ibi gbogbo àbá ibi gbogbo àṣeparí iṣẹ́ òkùnkùn lórí ayé wa fún oṣù kẹwàá yìí àdúpẹ́ torí pé sọ́dà sàn lórúkọ Jésù Olúwa gbọ́ ọpẹ́ wa Olúwa gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìyìn tá a mú wá lórúkọ Jésù Olúwa jọ̀ọ́ ṣe tẹ́wọ́gbà ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ dáríjì pé tó bá ní gbogbo pété àti kùnà kí jésù kó dáríjì wá kí jésù kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fi agbára ẹ̀jẹ̀ rẹ̀ kó fi yá ẹnì kọ̀ọ̀kan wá sí mọ́ fada ọba nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa dárí ẹ̀ṣẹ̀ jì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ tó bá ní gbogbo pété àti kùnà ọlọ́run àwọn ọmọ ogun jẹ́ ká rí àánú gbà lórúkọ jésù olúwa já rí àánú gbà olúwa já rí àánú gbà olúwa já rí àánú gbà agbára ẹ̀jẹ̀ yín tẹ́ tasílẹ̀ lórí òkè Calvary ẹ fi ẹ̀jẹ̀ náà wẹ̀ wá Jésù Olúwa wa má jẹun wá láláì rí ọ Olúwa má jẹun wá láláì rí ọ Jésù mo wá sọ́dọ̀ rẹ bàbá má jẹun wá láláì rí ọ Olúwa má jáwọ́ wá láláì rí ọ Olúwa má já wa láláì rí ọ Jésù Jésù àwa sọ́dọ̀ rẹ bàbá má já wa láláì rí ọ ẹjá gbàdúrà ẹjá sọ fọnà polúwa mọ̀jẹ̀ ń wá láláì rí ọ olúwa bá mi pàdé lálẹ́ pẹ̀lú ìyanu tó ga olúwa bá ayé mi pàdé olúwa láyé mi kọjá ẹjá gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù ọlọ́run tó gbọ́ àdúrà ọ̀dọ̀ ẹ la wá o pẹ̀lú ìyanu tó ga olúwa bá ayé wa pàdé ẹ̀mí mọ́ bá wa pàdé olúwa bá wa pàdé olúwa bá wa pàdé nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá ayé ẹnì kọ̀ọ̀kan wa pàdé olúwa járí ọ olúwa farahàn olúwa sọ̀kalẹ̀ sáàrin wa wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu tó bá ní gbogbo èdè tí ẹnì kọ̀ọ̀kan wa gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa jádànà olúwa finá já èdè wa ẹ̀mí mọ́ dáná sun èdè lára wa olúwa tó bá ní gbogbo èdè tí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà yẹn tó bá ní gbogbo ọfà àìsàn gbogbo ọfà ayé lára mi olúwa ti jáde olúwa dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀mí máa dáwọ́lé wa olúwa dáwọ́lé wa àìlí máa sin dáre kapo sáfẹ́ jìnnìà ẹ̀mí máa dáwọ́lé wa wá bọ́ ọkọ wa pàdé wá bá ayé wa pàdé olúwa járe ọ olúwa láyé wa kọjá ọlọ́run tó ń jẹ́ ìyanu ọlọ́run tó ń ṣe ìyanu láyé ẹnì kọ̀ọ̀kan wa kọjá bàbá jésù láyé wa kọjá bàbá jésù láyé wa kọjá Baba jésù láyé wa kọjá Baba jésù láyé wa kọjá jésù kristi olúwa wa a gbàdúrà a sọ fọlọ pé olúwa gẹ́gẹ́ bí oṣù ṣe ń parí lọ olúwa fi òpin sí gbogbo ogun tí mo ti ń jà láti ìbẹ̀rù oṣù wa olúwa jó dópin lálẹ́ gbogbo ogun tí mo ti ń jà gbogbo ogun tí mo ti ń bá fínra láti ìbẹ̀rù oṣù yìí olúwa jó dópin lálẹ́ olúwa bá mi dáná sun gbogbo ogun ayé mi ẹ gbàdúrà lórúkọ jésù tó bá ní gbogbo ogun tí ẹnì kọ̀ọ̀kan wa ti ń jà láti ìbẹ̀rẹ̀ oṣù yìí wá olúwa jẹ́ kí ogun náà kó gbiná sọnù olúwa fi òru òní parí ogun ayé wa dànù malikapa aikọ́dà lima sidikapolia gbogbo ogun tó ń jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí oṣù ṣe ń lọ sópin olúwa jẹ́ kí ogun ayé wa kó dópin lálẹ́ olúwa jẹ́ kí ogun tó ń jà wa kó dópin olúwa jẹ́ kí ogun tó ń jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kó dópin olúwa dáná sógun ayé wa olúwa dáná sógun ayé wa tó bá ní gbogbo àwọn alágbára òkun tó ń tẹ̀lé wa bọ̀ láti ìbẹ̀rù oṣù yìí olúwa fi iná dá wọn padà ẹ̀bí mọ́ fi alẹ́ parí ogun ayé wa olúwa fi alẹ́ parí ogun ayé wa jésù kristi olúwa wa ẹ̀jẹ̀ gbàdúrà á gbọ́wọ́ ní orí wa á sọ fọ́nà pé olúwa tó bá ní gbogbo ọwọ́ kọ́wọ́ lára mi ọwọ́ ọ̀tá tó ń yọ mí lẹ́nu gbogbo ọwọ́ tó ń fogun jà mí gbogbo ọwọ́ tó dá mi dúró gbogbo ọwọ́ àwọn ènìyàn kà lára mi olúwa bá ń gé dànù lálẹ́ yìí olúwa fi da iná bẹ́ ọwọ́ náà dànù ẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ọwọ́ kọ́wọ́ lára wa ọwọ́ ọ̀tá ọwọ́ ayé ọwọ́ àwọn ènìyàn kà wa olúwa gé dànù ọlọ́run àwọn ọmọ ogun gé dànù gé dànù jésù gé dànù jésù gé dànù olúwa olúwa mú ọwọ́ ọ̀tá kúrò lára ẹnì kọ̀ọ̀kan wa ọwọ́ tó ń yọ wá lẹ́nu ọwọ́ tó ń dí wa lọ́wọ́ gbogbo ọwọ́ òkùnkùn lára wa gbogbo àwọn àwọn ènìyàn kan lára wa lórúkọ jésù olúwa gèdànà kàpàlímà sinda àìlímà sídì kàpọlìà olúwa gèdànà olúwa ẹjẹ àgbà olúwa bá ń gèdànà olúwa mú ọwọ́ ọ̀tá kúrò lára àbí lálẹ́ yìí gbogbo ọwọ́ àìsàn lára mi olúwa gèdànà ọwọ́ kọ́wọ́ ọwọ́ ayé lára mi olúwa gèdànà ọwọ́ tó ń ni mí lára ọwọ́ tó dá mi dúró ọwọ́ tó ń fogun jà mí lórúkọ jésù olúwa gèdànà olúwa gèdànà olúwa gèdànà àìlímà sindalika postcapa judea lára àwọn ọmọ mi olúwa mọ́wọ́ ta kù lára lára lára lára iṣẹ́ mi olúwa mú ọwọ́ ayé kù ọwọ́ ọ̀tá ọwọ́ ayé lára mi olúwa mú kúrò olúwa mú kúrò ẹja gbà ó olúwa mú ọwọ́ ọ̀tá kù lára mi olúwa mú ọwọ́ ìyà ọwọ́ ìyà lára mi olúwa mú kúrò alema sindali kapoli ma safajiri kapoli gbogbo ọwọ́ lára ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù olúwa fi da iná bẹ̀ dànù jésù kristi olúwa wa a gbàdúrà a sọ fọlọ ọbọ oluwa tó bá nínú inú inú inú tí mo wà nù nínú ni o gbogbo tí mo wà olúwa mú mi jáde kúrò ní ọkọ̀ náà lálẹ́ kí n tó wọnú oṣù tuntun olúwa mú mi kúrò ní ọkọ̀ ọkọ̀ àwọn ènìyàn kà olúwa mú mi kúrò bẹ́ẹ̀ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá nínú ọkọ̀ ọkọ̀ a wà nú ẹ̀ olúwa wa olúwa mú ayé wa jáde olúwa mú ayé wa wa jáde kó nínú ọkọ̀ àwọn ọ̀tá olúwa mú olúwa mú wa jáde olúwa mú wa jáde olúwa mú wa jáde bàbá jésù mú wa jáde ẹ̀mí mọ́ mú wa jáde jésù kristi olúwa wa alẹ́ yìí a fẹ́ tafà sí ogun ọjọ́ iwájú àdó àtàfẹ́ gbà nìyẹn a fẹ́ tafà sí ogun ọjọ́ iwájú tẹ́ bá wo ìwé ìwé second king thirteen so wọ́n nígbà tí elisha ṣàìsàn dojú kú wọ́n ní ọba joasi wa bá ó wà nù second king thirteen from verse fourteen to verse bíi verse twenty-one so ó wá bá elisha oníkẹ̀kẹ́ israeli àti àwọn ọmọ ogun rẹ̀ so elisha wa sọ fún wọn ní kó lọ mú ọfà àti ọrùn ó ní kó ta ó ní tó bá ti ń ta ó ní símbọ̀ ọfà tó ń ta yẹn ní ìṣẹ́gun fún àwọn ọmọ israeli so wọ́n ní ọba yẹn ta fàyẹ́ lẹ́ẹ̀mẹ́ta ó dáwọ́ dúró so wọ́n nínú Elisha odò Elisha wá sọ fún ọba yẹn pé kálípò ta ọfà yẹn bí ẹ̀ẹ̀méje ni ó ní bí ẹ̀ẹ̀méje ni àwọn ọmọ sẹ́lì ò bá dojú kọ àwọn ọ̀tá wọn tán ò bá sì tán bá ṣe kíni tán bá ṣẹ́gun wọn so alẹ́ yìí náà àwọn náà fẹ́ mú ọfà nínú ẹ̀mí a fẹ́ ta sí ọjọ́ iwájú a fẹ́ ta ọfà sínú oṣù November tó bá ní gbogbo ogun tàbí gbogbo àwọn ọ̀tá tó lọ dóde wá nínú oṣù náà a fẹ́ gbàdúrà kọ́lọ́run kó takun lọ́fà a gbàdúrà so a sọ fọ́nà bọ́lúwa gẹ́gẹ́ bí mo ṣe ń rékọjá lọ sínú oṣù tuntun olúwa darapọ̀ mọ́ mi yes olúwa darapọ̀ mọ́ mi àti èmi àti ìdílé mi olúwa darapọ̀ mọ́ wa bá wa rin ìrìn àjò oṣù náà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ darapọ̀ mọ́ wa o ẹ wá darapọ̀ mọ́ wa ẹ̀yin ogun ọ̀run o ẹ wá darapọ̀ mọ́ wa olúwa darapọ̀ mọ́ wa ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa darapọ̀ mọ́ wa olúwa darapọ̀ mọ́ wa olúwa darapọ̀ mọ́ wa bàbá jésù darapọ̀ mọ́ wa lema sidikapolia yakudi behelima sidikapolia ẹ̀mí máa darapọ̀ mọ́ wa olúwa darapọ̀ mọ́ wa bàbá jésù darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa lórúkọ jésù olúwa darapọ̀ mọ́ wa ẹ̀yin ogun ẹ̀rọ ẹ̀ darapọ̀ mọ́ wa láti bá wa rìnrìn àjò sùn november ọlọ́run tó pọ̀ ní pàtí agbára ẹ darapọ̀ mọ́ wa ẹ darapọ̀ mọ́ wa ẹ mọdínà yí wa ká ẹ mọdí àbọ̀ yí wa ká ọlọ́run tó pọ̀ ní pàtí agbára ẹ mọdínà yí wa ká lórúkọ jésù bàbá jésù darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa darapọ̀ mọ́ wa báwa ní ìrìn àjò oṣù náà jésù kristi olúwa wa àgbàdua àsọfọ́nà ọ̀pọ̀ olúwa bí mo ṣe fẹ́ rékọjá sínú oṣù tuntun yìí tó bá ní gbogbo èrè mi tó ṣẹ́kù nínú oṣù tí ò ti tẹ̀ mí lọ́wọ́ olúwa fi lé mi lọ́wọ́ lálẹ́ láti inú ẹ̀mí wá olúwa gba èrè mi fún mi olúwa gba ìtọ́ mi fún mi ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kọ́ ní pàtí agbára tó bá ní gbogbo èrè wa gbogbo ẹ̀tọ́ wa tó ṣẹ́kù nínú oṣù yìí olúwa fi wa lọ́wọ́ bàbá jésù gbẹ̀tọ́ wa fún wa olúwa gba èrè ẹnì kọ̀ọ̀kan wa fún wa gbogbo èrè wa tó ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn ká olúwa gbà ẹ̀tọ́ wa táwọn alágbára gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ nínú ẹ̀mí lórúkọ Jésù Olúwa gbà fún wa ẹ̀mí mọ́ gba ẹ̀tọ́ wa fún wa ẹja gba àdúrà yẹn olúwa gbẹ̀tọ́ mi fún mi olúwa baṣẹ́ mi fún mi àyálí kapa sindali kapo sanfọ jírí kapo lìà ẹ̀tọ́ wa ìrì ayọ̀ wa etí àwọn ọ̀tá gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ lórúkọ jésù olúwa gbà jáde pẹ̀lú ọwọ́ iná olúwa gbà fún wa lórúkọ jésù olúwa gbà fún wa pẹ̀lú ọwọ́ iná gbẹ̀tọ́ wa fún wa gbẹ̀tọ́ wa fún wa báyìí wa fún wa gbẹ̀tọ́ wa fún wa báyìí wa fún wa gbẹ̀tọ́ wa fún wa báyìí wa fún wa alẹ́ máa sindali kapo sanfọ jírí kapo ẹ̀mí mọ́ gbẹ̀tọ́ wa fún wa olúwa báyìí wa fún wa olúwa gbẹ̀tọ́ wa wa fún wa olúwa gba ire wa fún wa jésù kristi olúwa wa a gbàdúrà a olúwa tó bá ní gbogbo ogun tó lọ dóde mi sínú oṣù november ogun tó fẹ́ bá mi kanlẹ̀ ogun tó fẹ́ bá iṣẹ́ mi kanlẹ̀ gbogbo ogun èṣù gbogbo ogun ọ̀tá nínú oṣù november lórúkọ jésù ẹ gbọ́fà olúwa ta gbogbo ogun ayé mi lọ́fà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa ta ogun ayé wa lọ́fà mo bẹ̀ yín ogun èṣù ogun àìsàn ogun àṣídẹ́ǹtì nínú oṣù november lórúkọ jésù ẹ gbọ́fà àlímà àlíàmà sídálíkà pọ́sàpọ̀ jìnnìkàpá ẹ gbọ́fà lórúkọ jésù ẹ máa gbọ́fà ẹ gbọ́fà ẹ gbọ́fà àlẹ́mà kùdálíàmà sídìkà pọ́lìà mo gbà ṣe parí iṣẹ́ òkùnkùn mo gbà ṣe parí iṣẹ́ ọ̀tá lórí ayé wa fún oṣù november olúwa bàjẹ́ olúwa jó gbọ́fà olúwa ta gbogbo ogun ọjọ́ iwájú lọ́fà gbogbo ẹ̀yin ogun ọjọ́ iwájú lórí ọmọ lórí ọkọ lórí aya lórí iṣẹ́ wa lórúkọ jésù ẹ gbọ́fà àìlíà ẹ jẹ́ àgbà o olúwa tálọ́fà gbogbo ogun ásídẹ́ǹtì gbogbo ogun kú òjijì gbogbo ogun àkóbá àlẹ́màkúdálì màsíndálì kapó sáfẹ́ jírí kapólìà olúwa tálọ́fà tagun ọjọ́ iwájú wa lọ́fà ogun ọjọ́ iwájú gbogbo ogun tó ń bẹ ní oṣù oṣù tuntun tá a fẹ́ mú ìta ti wà nù rẹ̀ lórúkọ Jésù olúwa tálọ́fà olúwa tálọ́fà gbogbo ẹ̀yin ogun èṣù ẹ máa gbọ́fà nínú oṣù November ẹ gbọ́fà ẹ gbọ́fà Jésù Kristi olúwa wa á tún gbà lẹ́ẹ̀kan sí ẹ já tẹnumọ́ dáadáa pé olúwa gbogbo ogun tó fẹ́ bá mi kalẹ̀ nínú oṣù November gbogbo ogun tó lọ dúró dèmí gbogbo ogun tó lọ lúgọ sínú oṣù November dèmí olúwa bá ń tálọ́fà olúwa jẹ́ kí ogun náà kó gbiná sọnù ẹja tó gbàdúrà lórúkọ jésù gbogbo ogun ayé wa nínú oṣù november oṣù tuntun yìí olúwa tálọ́fà lórúkọ jésù ẹ máa gbọ́fà àtàyínlọ́fà gbogbo ogun àìsàn lórúkọ jésù ẹ gbọ́fà ogun lórí ọmọ ogun lórí iṣẹ́ ogun lórí aya lórúkọ jésù ẹ gbọ́fà gbogbo ogun àkóbá gbogbo ogun ẹjọ́ lórúkọ jésù ẹgbọ́fà àyàkúdà basidikada ebida halima sindali kapo ẹjẹ́ sọ fọlọ́run kọ́lọ́run kó ta gbogbo ogun ayé wa lọ́fà gbogbo ogun tó fẹ́ dógùn tì wá gbogbo ogun tó fẹ́ bá ayé wa kalẹ̀ gbogbo ogun lórí iṣẹ́ wa gbogbo lórí ọmọ wa gbogbo lórí ayé wa nínú oṣù nọ́vẹ́mbà lórúkọ jésù ẹ máa gbọ́fà ẹ máa gbọ́fà ẹ máa gbọ́fà ogun ayé wa jọ gbọ́fà ogun iṣẹ́ wa jọ gbọ́fà ogun lórí ọmọ jọ gbọ́fà ogun ayé wa jọ gbọ́fà olúwa togun ayé wa lọ́fà lórúkọ jésù ẹ̀mí má togun ayé mi lọ́fà alẹ́ kápá túlẹ̀ àbá sídìí kápá nínú oṣù nọ́vẹ́mbà gbogbo ogun tó fẹ́ ń jà wá lórúkọ jésù ẹ gbọ́fà gbogbo ogun ìjákulẹ̀ ah gbogbo ogun àmúbọ̀ gbogbo ogun àṣetì nínú oṣù nọ́vẹ́mbà lórúkọ jésù ẹ máa gbọ́fà ẹ máa gbọ́fà ẹ máa gbọ́fà ẹ máa gbọ́fà lórúkọ jésù ẹ gbọ́fà lórúkọ jésù ẹ gbọ́fà alẹ́ máa súdiaba haliaba simple judia ẹ máa gbọ́fà ẹ máa gbọ́fà jésù kristi olúwa wa àtúgbàlẹ̀ kan sí yes pé olúwa ta gbogbo ogun ọjọ́ iwájú gbogbo ogun tó kù sínú oṣù yìí gbogbo ogun tó kù sínú ọdún yìí tó lọ dúró dè mí olúwa bá ń ta lọ́fà ogun méje ó borí mi ní oṣù tuntun ẹja gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù bàbá gbogbo ogun èṣù gbogbo ogun ẹ̀ṣẹ̀ gbogbo ogun tó lọ dóde wá sínú oṣù tuntun yìí olúwàjọ gbọfà gbogbo ogun àlákàlà gbogbo ogun ìran ibi gbogbo ogun àsọtẹ́lẹ̀ ibi lórí ayé wa lórí lórí orílẹ̀-èdè wa olúwa tálọ́fà bàbá jésù tálọ́fà tálọ́fà tálọ́fà táwọn ayé wa lọ́fà àyàkúdàbà sídìkà pólíà ogun ayé wa jọ gbọ̀fà jésù kristi olúwa wa à ń gbàdúrà à sọ fọlọ pé olúwa tó bá dé gbogbo bíkíbi e, etí àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹ̀mí èṣù lọ dóde mi sí nínú oṣù náà láti gbógun tèmi olúwa bá ń ta wọn lọ́fà àwọn ẹ̀mí adánilóró nínú oṣù nọ́fẹ̀mbà lórúkọ jésù ẹ gbọ́fà ẹ jẹ́ gbàdúà ẹ jẹ́ gbàdúà masakuda haliaba sapa jidia elémekete rúbà gàdàhà gbogbo ẹ̀mí adánilóró gbogbo ẹ̀mí ajẹniníyà gbogbo ẹ̀mí afogunjani nínú oṣù nọ́vẹ́mbà gbogbo ẹ̀mí aláyànlé gbogbo ẹ̀mí àṣàṣì àti àránsí nínú oṣù nọ́vẹ́mbà lórúkọ jésù atayínọ́fà ẹ máa gbọ́fà lórúkọ jésù ẹ gbọ́fà zebida haulia olúwa táwọn lọ́fà olúwa táwọn ẹ̀mí oṣù lọ́fà gbogbo àwọn ọ̀tá tó fẹ́ tó fẹ́ dá wa dúró ní oṣù nọ́vẹ́mbà lórúkọ jésù ẹ gbọ́fà kẹ́ ṣubú dànù gbogbo ẹ̀yin gòláyàtì òkùnkùn gbogbo ẹ̀yin òmìnira òkùnkùn oṣù november lórúkọ jésù ẹ gbọfà òmìnira òkùnkùn oṣù november gbọfà gbọfà Oya, gbọfà Oya, gbọfà lórí ọmọ lórí aya ẹ gbọfà jésù kristi olúwa wa ẹja gbàdúrà ẹja sọ fọlọpọ olúwa tó bá ní gbogbo ògiri tí àwọn ọ̀tá mọ sí àárẹ̀ èmi àti eré mi nínú oṣù november ògiri náà olúwa jọ wó lálẹ́ olúwa bá ń wó lulẹ̀ gbogbo ògiri ìdènà nínú oṣù November. olúwa jó ya lulẹ̀ ẹ jẹ́ a gbàdúrà lórúkọ jésù gbogbo ẹ̀yin ògiri ìdènà ẹ ya lulẹ̀ nínú oṣù nọ́fẹ̀mbà ẹ ya lulẹ̀ ẹ ya lulẹ̀ ẹ ya lulẹ̀ ẹ ya lulẹ̀ olúwa jó ya lulẹ̀ gbogbo ògiri ògiri ìdènà ògiri tí àwọn ọ̀tá mọ yíwa ká láti dènà wa nínú ìrìn àjò oṣù November. lórúkọ jésù ẹ ya lulẹ̀ jésù kristi olúwa wa à ń gbàdúrà à ń sọ fọlọ bó olúwa gbọ́wọ́lé mi lálẹ́ ọwọ́ ìbùkún ọwọ́ àánú ọwọ́ ojúrere ọwọ́ àtìlẹ́yìn olúwa gbẹlẹ́bi bí mo ṣe ń wọnú oṣù tuntun lọ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù bá a ṣe ń wọnú oṣù tuntun lọ olúwa gbọ́wọ́lé wa àwọn tó ti wà ní oṣù tuntun náà olúwa gbọ́wọ́lé wọn yes àwọn tó ti wà ní oṣù tuntun àti àwa tá a ṣẹ̀fẹ́ gbọ́ ní oṣù tuntun àti àwa tá a ti wà ní oṣù tuntun lórúkọ Jésù Olúwa gbọ́wọ́lé wa ọwọ́ agbára látọ̀run wá ẹjẹ́ àgbàdua ọ bàbá Jésù ọwọ́ ìre yes ọwọ́ ìre ọwọ́ ìbùkún Olúwa gbélé ẹnì kọ̀ọ̀kan wá ẹ̀mí mú wá bùkún wá nínú oṣù yìí Olúwa sọ wá dẹni ìbùkún Olúwa sọ wá dẹni ìbùkún járí àánú gbà nínú oṣù yìí Olúwa fi àánú àánú rẹ Olúwa fi dùn ayé wa olúwa fi orí ọ̀fẹ́ dùn ayé wa jẹ́ ká ra àánú gbà orí ọ̀fẹ́ rẹ jó kúnú ayé wa jẹ́ kí àánú kó kúnú rìn àjò wa lima sindali kapoli abasinfo judea nínú oṣù tá a fẹ́ mú yìí gbogbo ìdáwọ́lé wa lórúkọ jésù olúwa jọ̀ọ́ yọrí sáyọ̀ mọ̀járógun àtakò mọ̀járógun ìdènà jésù kristi olúwa wa a lọ bẹ̀rẹ̀ fún agbára a sọ fọ́nà pé olúwa bí mo ṣe rẹ̀ láṣẹ rẹ̀ olúwa wa wọ̀ mí lágbára olúwa mo dínà yí mi ká orí mi mọ́jọ́ gbàbọ̀dè ẹ̀dá mi mọ́jọ́ gbàbọ̀dè ẹja gbàdúrà lórúkọ Jésù bàbá bí ẹnì kọ̀ọ̀kan wọ́n sùn lọ́mọ sùn lálẹ́ yìí agbàdúrà olúwa mú odi náà yíwa ká olúwa mú odi ààbò yíwa ká lórúkọ Jésù ẹ̀mí mọ́ dáàbò rẹ bò wá olúwa pàwámọ́ pàwámọ́ pàwámọ́ pàwámọ́ pàwámọ́ pàwámọ́ ogun oṣù mọ́jọ́ borí wa ogun ọ̀tá mọ́jọ́ borí wa kárí àánú gbà